sought your proposition that there was no evidence to substantiate that So, now that the court convicted on uh, based on the recent treatment of child and decent assets. What's the next step? What's the next step, sir? What's the next step, sir? What's the next step, sir? Okay, we're going to the drawing board and look inside. Are you appealing? Are you appealing, sir? Are you appealing? You are going to appeal. Oh, very well. No, no, no, make it a sentence because I need to understand what you talk to. No, we intend to spend the case on appeal. Ẹ bá a sọ yóò wá ẹ̀jẹ̀. Ok, ní ilé ẹjọ́ ilé ẹjọ́ tó ṣe ìdájọ́ lórí lórí àwọn ẹ̀sùn kan ẹ̀sùn ti ọdún sẹ́fún ọdún péjì sẹ́yìn wọ́n ní pé wọ́n fi kọ́kọ́rọ́ já àbálẹ̀ ọmọ yẹn ilé ẹjọ́ ní pé kò sí ẹ̀rí tó dájú lórí ẹ̀ ṣùgbọ́n lórí ti pé àwọn ọkùnrin ta wù fọ́n ta wù lórí fọ́n nínú adájọ́ ilé ẹjọ́ ní ẹ̀rí fún pé àwọn olùpẹ̀jọ́ tí wọ́n rí àdìjá ṣù ní. ẹ̀sùn bíi ní lápapọ̀ bíi ọdún mélòó ni bàbá Ìjẹ̀ṣà máa lò ní lọ́dà sí báyìí kí ni ìgbésẹ̀ tó wá kàn tẹ́ fẹ́ ṣe báyìí gẹ́gẹ́ bí agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà. náà ìgbésẹ̀ tó wá ṣe ọmọ amákẹ́kẹ́ mọ́ Mr.